nítorí láyé kẹjẹ kójú mi ṣe o alálẹ̀ inú ilé ìbá ìbá ẹ o èmi ló kúlẹ̀kẹ́ ni mo ṣe bàkíbà mi ṣe o ibà rasaki tó fún mi ní tìró yìí tìró fẹ́ràn ló pé kí tìró yìí kó jẹ́ fún mi bó ṣe jẹ́ fọlọ́gbọ́n o kí tìró yìí kó jẹ́ fún mi bó ṣe jẹ́ fárẹ̀sà o kí tìró yìí kó jẹ́ fún mi bó ṣe jẹ́ fọ́rọ̀gùn léèlà bẹ́ẹ̀ ni bí mo bá ti lo tìró yìí báyìí gbogbo ojú tó bá ti ń kọ́ máa fọ́ fún mi ní o gbogbo obìnrin tó bá ti ń rojú mi tó bá ti ń rojú mi tí mò ń ṣẹ́jú sí wọn kọ́ máa rún fún mi kọ́ máa tẹ̀ fún mi o kọ́ máa fọ́ fún mi pátápátá kọ́ nífẹ̀ẹ́ mi hmm. bẹ́ẹ̀ ni kórí o rọ ni mo bá wo oògùn sábà ìkó jẹ́ fún mi o èmi ló kúlẹ̀ kí àyìndé èmi ọmọ ń dà kó màá ná kí n ṣẹ́jú sọ́mọ kókó fún láti fẹ́ mi dandan.